eléyìí ni igi skamori gẹ́gẹ́ bí bíbélì ti fìdí ẹ̀ múlẹ̀ nínú ìwé lúkù orí 19 ẹsẹ̀ ìkẹrin bẹ́ẹ̀ ni nígbà tí jésù ti jẹ́ríkò bọ̀ wá sí jerusalem tí sakeos fi gun igi yẹn lọ pé òun fẹ́ òun gbọ́dọ̀ rí jésù lónìí igi skamori yẹn lẹ̀ ń wò yóò ìdí ẹ̀ gangan la wà yìí bẹ́ẹ̀ ni ìdí igi skamori yẹn la wà yìí gbọ́ ohun olúwa lẹ́nu mi bó bá ṣeéṣe tí jésù bá lè gbójú sókè lọ́jọ́ náà tó bá lè rí sákíọ̀sì pé tó ní sákíọ̀sì sọ̀kalẹ̀ wá lónìí ìgbàlá wọlé rẹ ẹni tó sàmì mo sọ tẹ́lẹ̀ ire wọnú ayé rẹ ayọ̀ wọnú ilé rẹ ìgbéga wọnú ilé rẹ àánú wọnú ilé rẹ ìdùnnú wọnú ilé rẹ àṣeyọrí wọnú ilé rẹ orí ọ̀fẹ́ wọnú ilé rẹ àánú tí ìran ìrẹ ò rí gbà rí bó o ti ń sàmì yẹn ó wọ inú ilé rẹ lórúkọ jésù ó wọnú ayé rẹ ah, ah. sákíọ̀sì rí àánú tó tayọ gbà bí igi yẹn ṣe wà látìgbà náà náà ló sì wà títí di òní igi yẹn lẹ́ ń wò yẹn o bó ṣe wà látìgbà náà náà ló sì wà títí di òní olónìí tí ò sì yí padà mo kàánú bíbélì mo sì tún rí bẹ́ẹ̀ lójúkorojú ẹ gbọ́ mi gbogbo ènìyàn àníṣe bí ohun yẹn bá lè jáde sí sákéù wípé lónìí ni ìgbàlá rẹ sákéù èmi ni màá wọnú ilé rẹ tí màá sì bọ́ jẹun ẹnìkan sàmì ire tí ò wọnú ilé rẹ rí lórúkọ Jésù ire yẹn wọnú ilé rẹ ayọ̀ yẹn wọnú ilé rẹ ìgbéga wọnú ilé rẹ gbogbo tó ti ń lé tipẹ́ ó bẹ̀rẹ̀ sí wọnú ilé rẹ lórúkọ Jésù bó o ti ń wo fídíò yìí tó o dẹ̀ ń ṣí ààrẹ sí èèyàn méje bó o ti ń sàmẹ́ ó yá gba ire tó gbà rí ayọ̀ tó gbà rí ó yá gbà ìgbéga tó gbà rí ó yá gbà ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa sí ààrẹ sèèyàn méje kó o sì fọ́lọ́ péjì yìí love kò dẹ̀ láìkí ẹ̀ àmín o ti rí àánú gbà jésù olúwa wa